ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yìí mo lérò pé gbádùn orin ẹ̀mí ti àṣẹgbọ́ tó yẹn àkòrí tí bàbá fi ń bára sọ̀rọ̀ lẹ́nìí òun náà ni ìmúpadàbọ̀sípò ẹsẹ̀ bíbélì tá a kà tán tá a tún sì máa máa tẹ̀síwájú lórí ẹ̀ òun náà ni orin dáfídì láti ẹsẹ̀ kẹrin títí sí ìsàlẹ̀ ó yá bàbá ní olúwa ẹ lọ. ẹ rí i pé bí mo ti sọ lẹ́ẹ̀kan ẹ rí i pé a máa ń kọ orin yẹn ọlálẹ́wọ̀ láṣọ ògo ni aṣọ ìlékè ìgbìlẹ̀gùn lẹ́sẹ̀ àwa márìdè lẹ́dùnmarè bí bàbá ti rí bẹ́ẹ̀ náà lọ́mọ. orin ìyá máa ń kọ́ tí a bá ń yan ọlọ́run ẹlẹ́dàá ẹ wá wo ń tẹ́ẹ̀ka ń bí tẹ́ẹ̀ka èèyàn tí ọlọ́run dá kí ló fi ṣe é lọ́ṣọ̀ọ́ ògo ọlá àti kí ni. onírẹ̀lẹ̀ ìwà ìrẹ̀lẹ̀. ẹ bá mi kà sí iwájú àní ọ̀rọ̀ ńlá wà ń bẹ̀ láti mo ti wà ní ẹsẹ̀ kẹfà báyìí ìwọ mú jọba iṣẹ́ ọwọ́ rẹ hmm. ìwọ sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀. praise the lord. hallelujah. Hmm. ọ̀rọ̀ ọlọ́lẹ̀ sọ yìí o ìdẹ́mọ̀ pé mo sọ kinní kan lẹ́ẹ̀kan mo ní kí ni èèyàn ta lè èèyàn kí ni téèyàn sọnù. ó fẹ́ mú padà bọ̀ sí tòun. Ah, torí pé èèyàn bá mọ̀ ní ọjọ́ kan mo béèrè lọ́wọ́ ẹnìkan ẹ̀dá ń béèrè ògo mo ní má bínú Ogo kí ni kí ló ń dógo ìdẹ mọ̀ pé tí mo fi kó bẹ́ẹ̀ níjọ́ kò lè dáhùn. <laughs> ọlọ́run bá mi ṣẹ́gun ogun kí ni o ohun tí mo wà nínú ẹ̀ náà ni kò sí dókítà tó bá mọ iṣẹ́ tó máa sáré gún òyàn lábẹ́rẹ́ láì kọ́kọ́ ṣe àyẹ̀wò pé kí ni nǹkan tó ń ṣe àti pé kí ni tó fà á. Hmm àṣìṣe yìí òun ni a máa ń kó lọ bí àdúrà ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà láì kọ́kọ́ kí ni tó ṣẹlẹ̀ kí ni tí mo sọnù kí ni tó dé kí ni tí mo máa ń ṣe tàbí kí ni tó yẹ kí n ṣe hmm. láì mọ ohun tó yẹ ká ṣe ó ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kó máa pẹ́ ní òkú àdúrà hmm. ẹ má gbàgbé kí ni tá a sọnù tàbí kí ni tó bàjẹ́ mú wa lọ́wọ́ tá a fẹ́ kí ọlọ́run kó mú padà bọ̀ sípò ohun tí oṣù tó bí jáde nìyẹn tá n pè ní àjínde torí pé bí ò bá sí àjínde asán ni ìgbàgbọ́ wa kò sí nǹkan tó ń jẹ́ onígbàgbọ́ bá jíǹde ò bá sí ṣùgbọ́n àjínde yìí kí ni iṣẹ́ pàtàkì tó wá ṣe ní ayé àwa ọmọ ènìyàn. kí ni iṣẹ́ pàtàkì tí àjínde wá ṣe nínú ayé àwọn ọmọ ènìyàn. bẹ́ẹ̀ni àwa padà lọ sínú ìwé Genesis ní orí ìkíní. jẹnẹsísì orí kìíní. bẹ́ẹ̀ni láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n. bẹ́ẹ̀ni. ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n. Ọlọ́run sì wí pé. ó wí pé. jẹ́ kí a dá ènìyàn ní àwòrán wa. ẹ jẹ́ ká dá èèyàn ní àwòrán wa. Hmm. gẹ́gẹ́ bí ìrí wa. bá a ṣe rí. kí wọn kí ó sì jọba lórí ẹja òkun. kí wọ́n jọba lórí ẹja òkun. àti lórí ẹyẹ ojú ọ̀run. bẹ́ẹ̀ni. àti lórí ẹranko. bẹ́ẹ̀ni. àti lórí gbogbo ilẹ̀ àti lórí ohun gbogbo tí ń rákòrò lórí ilẹ̀. ẹ rí pé ọ̀rọ̀ ńlá ni. tẹ́ bá wo bí tẹ́ ẹ kà yìí àti ibi tí ẹ kọ́kọ́ kà lẹ́ẹ̀kan ẹ rí pé at least oríṣi nǹkan mẹ́ta lẹ́ẹ̀ máa ṣàkíyèsí tí ènìyàn sọnù ènìyàn sọ ògo ènìyàn sọ ọlá nù ènìyàn sọ ìjọba nù. ó tún sọ àṣẹ nù pàápàá. Hmm. níbi tá a ti ń jọba ibẹ̀ làṣẹ wà ìdí nìyẹn lẹ fi máa rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kò lẹ́nu mọ́nú ilé torí pé àṣẹ ti bọ́. Hmm. a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn abiyamọ tòótọ́ màmá mi bàtà ni mo nílò mo dẹ̀ fẹ́ ra fún ẹ bọ́sẹ̀ agbára ni ò sí. Hmm ó ti sọ agbára nù a rí àwọn tó jẹ́ pé lánàá ẹni òkè ni wọ́n ṣùgbọ́n lẹ́ni. wọ́n ti dẹni ilẹ̀. láì tí ìkú wọ́n ti dàbí aláìsí. Hmm. irú àwọn tí ọlọ́run rán ràn sílẹ̀ nìyí wípé iṣẹ́ tóun mọ̀ ṣe jù òun náà ni láti dá èèyàn padà bọ̀ sí ipò ó lè ṣòro fún ènìyàn ṣùgbọ́n kò ṣòro fún ọlọ́run torí pé pẹ̀lú ọlọ́run ohun gbogbo ni ṣíṣe àkókò náà ní àkókò ìmúpadàbọ̀sípò ẹ jẹ́ ká lọ sínú ìwé Sámúẹ́lì kìíní mo fẹ́ ká ka ìtàn ọ̀gbẹ́ni kan bẹ̀ bẹ́ẹ̀ ni ní orí ọgbọ̀n Sámúẹ́lì kìíní bẹ́ẹ̀ ni orí ọgbọ̀n bẹ́ẹ̀ ni láti ẹsẹ̀ kelòó kìíní láti ẹsẹ̀ kìíní bẹ́ẹ̀ ni ó sì ṣe nígbà tí Dáfídì àti àwọn ọmọkùnrin rẹ̀ sì bọ́ sí síláàgì ní ìjọ kẹta. síláàgì ni wọ́n lọ ẹ má gbàgbé dáfídì ó jẹ́ ẹni ìyànfẹ́ ọlọ́run ẹni tí a ti fi àmì òróró yàn jẹ́ pé láàárín ìdílé òun ni ọlọ́run yàn nù ìdílé wọn pé ẹni bí ọkàn mi tí mo fẹ́ kó jọba nìyí àṣé ó ṣeé ṣe kéèyàn jẹ́ àyànfẹ́ ọlọ́run kó tún níṣòro hmm. ẹni àyànfẹ́ mi rèé o ó wá jáde lọ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ẹ mọ̀ pé jagunjagun ni ó wá lọ sí agbègbè síkíláàgì lọ káàkiri ẹ bá mi ka ìtàn yìí. àwọn ará amọ́lẹ́kì sì tún kọlu ìhà àríwá àti sí síkíláàgì wọ́n sì tì kún un. wọ́n kún un wọ́n sì kó àwọn obìnrin tí ń bẹ nínú rẹ̀. àwọn obìnrin tó wà ń bẹ̀. wọ́n kó wọn ní bẹ́ẹ̀ni wọn kò sì pa ẹnìkan. wọn ò pa wọn o. ọmọdé tàbí àgbà. ṣùgbọ́n wọ́n kó wọn lọ. wọ́n kó wọn lọ. wọ́n sì bá ọ̀nà tiwọn lọ. Hmm. dáfídì àti àwọn ọmọkùnrin sì wọ ìlú. bẹ́ẹ̀ni. sì wò ó. wò ó àti kún àti kún ìlú àti obìnrin wọn àti obìnrin àti ọmọkùnrin wọn àtọmọkùnrin àti ọmọbìnrin wọn àtọmọbìnrin wọn ni a kó ní ìgbèkùn lọ àti kó wọn ní ìgbèkùn ìjà àmọ́ pé ogun burúkú nìyí wọ́n á máa ní lẹ́yìn ọkùnrin tó bá ṣàṣeyọrí obìnrin kan wà ńbẹ̀ ní ọjọ́ kan ni mò ń báwọn èèyàn sọ̀rọ̀ mò ń bá wọn sọ̀rọ̀ mo ní nígbà tá a bá ń sọ wọn ní àwọn kan abara méjì <laughs> mo á bẹ̀rẹ̀ mo ní ẹjọ́ ta náà máa ń pè ní abara méjì àwọn kan ní wọn ní àwọn sóni àwọn àjẹni àwọn kan ní aláboyún ni mo wá rẹ́rìn-ín mo ní òye yìí kù díẹ̀ ẹni tá à ń pè lábara méjì gẹ́gẹ́ bí ó ti yé mi òun gan lóbìnrin torí pé nínú ẹ̀ ni ọkọ ẹ̀ wà hmm. nínú ẹ̀ náà ni ọmọ ẹ̀ wà. bẹ́ẹ̀ni ohun gbogbo tó fẹ́ dà gan inú ẹ̀ náà ló wà. tó ọ̀tá bá ti wá fẹ́ ṣiṣẹ́ nínú ilé tó bá ti ráyè mú obìnrin yẹn ó ti mú ọkọ ó ti hmm. mú ọmọ. gbogbo ìwọ abiyamọ tòótọ́ orúkọ jésù kristi. tó ń wò mí náà àwòrán tó ń gbọ́n tí mò ń sọ. lórúkọ jésù kristi. ogun tó kó ẹ tó kó ọkọ tó kó ọmọ rẹ. lórúkọ jésù kristi. àkọ́ wípé ó rán ọ̀rọ̀ rẹ̀ ó mú wọn lára dá ó sì gbà wọ́n kúrò nípò ìparun tó wà nínú ìgbèkùn tó wà ọlọ́run kò tú ẹ sílẹ̀. àmín jésù kristi. ó mọ̀ ń pa rẹ̀ ó mọ̀ ń pa rẹ̀ agbára jíǹde kò tú ẹ sílẹ̀. àmín jésù kristi. ẹyẹ kì í ṣàkíyèsí kíní kan ni. Hmm tẹ bá rí obìnrin tí ọwọ́ ẹ̀ bá kọ́kọ́ jí ẹ máa rí lára àwọn ọmọ ẹ̀ hmm. ọmọ wọn máa ń tètè dìde mi ì sọ pé ọkùnrin ò dá o ṣùgbọ́n ó pọ̀ lápọ̀jù lára obìnrin tẹ bá rí obìnrin tó bá tètè jí sí owó sí owó ẹ máa rí lára àwọn ọmọ ẹ̀ hmm. ìyẹn gan ni èṣù náà wá ń lò tẹ bá rí ṣọ́ọ̀ṣì tàbí mọ́ṣáláṣí pàápàá àwọn ló máa ń lọ jù obìnrin ni. obìnrin ni. mo sọ pé tí ọ̀tá bá ti lè ráyè tó ti mọ́bìnrin hmm. ó ti múnú ilé wọn. ó ti mú gbogbo ẹbí. bẹ́ẹ̀ ni nítorí pé inú obìnrin yẹn gan lọ́kọ ìyẹn bàbá àti ọmọ wà náà ti tọpàdé. Hmm. ẹni pé tó wá ní kẹlòmíì lọ gbàdúrà ní kó lọ mọ ìyá ẹ̀ wá torí pé àṣírí ayé ẹ̀ ó sì wà ní inú ẹ̀ ìwọ tó rí àmì yìí ṣe. lórúkọ jésù kristi. gbogbo ọwọ́ atúnidá. lórúkọ jésù kristi. torí yorùbá wípé adáni ti dáni tán àtún ti bọ́ sọ́wọ́ atúnidá. gbogbo ọwọ́ atúnidá tó yọ ayé rẹ lẹ́nu. lórúkọ jésù kristi. lórúkọ jésù lórúkọ jésù kó gbiná sọnù. àmì jésù kristi. láyé wọ màmá yìí ó wá ń sáré káàkiri ọwọ́ atúnidá tó da ọ̀nà rẹ rú. lórúkọ jésù. torí pé báyìí kọ́ ló ṣe bẹ̀rẹ̀. oh yes. ọwọ́ atúnidá tó da ọ̀nà rẹ rú tó wá sọ ẹ́ di aláìmọ́ṣe lórúkọ Jésù kó gbẹ dànù. àmín Jésù Kristi. mo sọ lẹ́ẹ̀kan sí gbogbo iṣẹ́kíṣẹ́ tá a ti ṣe iṣẹ́ tí àwọn atúnidá ti ṣe tó wá sọ ẹ́ di ìdìkudì iṣẹ́ náà kó bàjẹ́. àmín lórúkọ Jésù. bíbélì wípé ìdí èyí ni ọmọ Ọlọ́run fi fi ara hàn láti pa iṣẹ́ ìsúnrún hmm. gbogbo iṣẹ́kíṣẹ́ náà tó wá fẹ́ sọ ẹ́ dìdìkudì yìí tó sọ ayé rẹ sí ìhòòhò lórúkọ Jésù iṣẹ́ náà kó bàjẹ́. àmín Jésù Kristi. má gbàgbé ní tí mò sọ àkókò ìmúpadàbọ̀sípò. àkókò ìmúpadàbọ̀sípò. bẹ́ẹ̀ni. Hmm, mo lérò pé gbogbo yín pátápátá lè gbádùn ọ̀rọ̀ ẹ̀mí tó tẹnu bàbá wa jáde bàbá wa prophet faith dòsùnmọ́. a dúpẹ́ púpọ̀ fún àkókò tẹ̀yin olólùfẹ́ wa yọ̀ǹda sílẹ̀ láti fi wò wá lénìí lórúkọ jésù kristi a ò ní pàdánù yín ẹ̀yin náà ò ní pàdánù wa mo dúpẹ́ dúpẹ́ mi ò ní ṣàì má dúpẹ́ lọ́yìn gbogbo olólùfẹ́ mi pátápátá tẹ̀ wọ́n á ń pè mí tẹ̀ ń fìfẹ́ hàn sí mi ta ni mo jẹ́ níwájú yín ọ̀pọ̀lọpọ̀ èjìká ti yín tí ò jẹ́ kọ́rùn tèmi kó jábọ́ lórúkọ jésù mi ní fi ń ṣàwátì ẹ̀yin náà ẹ ò ní fojú sunkún mi tó gbogbo ẹ̀yin tó bá túmọ̀ pé ẹ̀yin náà fẹ́ di ìdámọ̀ káàkiri àgbáyé báyìí ẹ fẹ́ ká gbé sórí ẹ̀rọ ayélujára wa káàkiri àgbáyé ẹ fẹ́ wá sọ̀rọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán wa bíi ti bàbá nínú olúwa yìí ẹ̀yin ṣáà ti pè mí tàbí yálà ó wù yín pé ẹ tún sì fẹ́ bá àbá wa dòwò pọ̀ sí síwájú èyàn ṣáà ti pè mí zero seven zero three six two two one four eight four zero seven zero three six two two one four eight four lórúkọ Jésù Kristi màá bá yín èmi náà lẹ́yìn náà màá máa rí ẹ ṣé ó dàbọ̀ ó dìgbà kan náà ó dẹ̀ tó ń bọ̀.